ogun tara fún gbogbo ọkùnrin tí wọ́n mú nǹkan ẹ̀ bísímìlà. bẹ́ẹ̀ ni tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn tó confam pé wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ iṣẹ́ yìí ni kò lọ ṣe ìwọ tí wọn ọ̀dẹ̀ mú náà o lè lò ṣùgbọ́n tó bá mú nǹkan ọmọkùnrin ni bá mi gẹ́ẹ̀tì ẹja òjijì gbígbẹ electric fish bá mi gẹ́ẹ̀tì original ìjàpá ìjàpá inú àpáta gidi tí kìí ṣe wìrì tí kìí ṣe yánrinbo tí kìí ṣe ìjàpá odò original ìjàpá ó di méjì bá mi gẹ́ẹ̀tì okó ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ọ̀gẹ̀dẹ̀ plantain okó ẹ̀ èyí tó máa ń dàbí wine colour yẹn bí mẹ́rù yẹn o kó ọ̀gẹ̀dẹ̀ àgbagbà bá mi gẹ́tẹ̀ odi mẹ́ta bá mi gẹ́tẹ̀ àfòmọ́ igi ọ̀pẹ bá mi gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ sásìbò òjì kó gbẹ sọ di powder wọ́n máa lo ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ṣíbí kan tó bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀bí sínú láì tààlà wọ́n á máa lo pẹ̀lú ògì ẹ̀kọ́ tó gbóná síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ ìtọ́jú balagbara fisa kàǹtà àwọn aláìní àkáǹtì nọ́mbà nífà àwọn aláìní twenty forty four twenty three seventy six eighty two zero four four two three seven six eight zero first bank nigeria global dahiratu Dikunla islamic organization gbogbo ẹ̀yin tẹ́ bá lágbára láti ṣe tẹfẹ kábà yín ṣe a wà ní abraham adesanya lekki ajah etí lagos ẹ whatsapp wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ kọlù wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five bísíní láìtàlá ìwọ obìnrin tó ń wojú ọlọ́run bá fọmọ ẹ gẹ́ẹ̀tì product wa tó bá jẹ́ pé gbẹnu tán a máa jáde tán a máa fún yín ní product a lè máa ṣe special package fún yín abẹ́ni tó pé ó ń forí kókó aláǹtakùn ó ń jẹun lójú oorun ó ní ìbálòpọ̀ ojú oorun ẹni tó ní cancer diabetes, asthma àwọn egbògi wa made in India back in South Africa they are all powders ó dẹ̀ wà effective gidi àtúwọ́n láwọn special package tá a máa ń ṣe fáwọn èèyàn yàtọ̀ sí product báyìí tọ́rọ̀ bá gbẹnu tán ètò àwẹ́wà tá a fi yanjú kéèsì fáwọn èèyàn ètò àdúrà wà ètò sàárà wà àwọn àlálùpàdà wà yàtọ̀ sí product àti ètò ọ̀ǹtú tọrọ ẹ bá gba odidi alukurani tó bá gba odidi verse kan nínú alukurani àbí chapter kan àbórúkọ ọlọ́run a máa ọ̀ǹtú fún ẹ gbogbo nǹkan tá a fi ń kojú both natural and spiritual problem lẹ́ẹ̀bàá lọ́dọ̀ Sheikh Afagba International Limited bí isini láì tààlà tá a dẹ̀ ní síkírẹ́fì fún yín láti evil world ọkùnrin tí nǹkan ọmọkùnrin ò ṣe déédéé ó ní ìdìkan arẹmọ nǹkan ajíra ìmárale aróbòsá aróbòkú ìdákọ́lẹ̀ ẹ̀jẹ̀ òfúlò níbi nǹkan ọlọ́mọkùnrin ẹ̀ diabetics ti pa nǹkan ọmọkùnrin ẹ̀ prostate enlargement kò jẹ́ pé spam flow mọ́ lára ẹ̀ ó ti gbé ó ti affect nǹkan ọmọkùnrin ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́ni tó pé ó ní cancer diabetics asthma stroke ó ti lo oògùn sí kò lọ ó lọ́wọ́ ayénú ó lẹ́sẹ̀ ayénú ẹ kọ́ńtàtì wa bísínì láì tààlà a máa fún yín ní product a dẹ̀ tún máa ṣe special fún yín ẹ treat problem yín ẹ treat sickness yín both natural and spiritual problem torí pé kí ni oṣó wà àjẹwà ẹlẹ́bọlógún wà àwọn ẹni bí wà evil spirit wà tí wọ́n ń dá àwọn èèyàn láàmú àlùkò àǹjẹ́ ká mọ̀ ní suratul arafi pé iná òwúyẹ arákùn wọ́n wákọ̀ bí ilé ohun mi ní aishu látara òun ẹ̀hún ẹ̀mí òkùnkùn àtàwọn kọ̀ǹpánì ẹ̀ wọ́n ń wòye tẹ̀yìn ẹ̀dẹ̀lẹ̀ rí wọn yàtàkà bá tún ṣe ìtọ́nu minalimas wọ́n ń fọwọ́ kànyàn wọ́n ń dàyàn láàmú ṣùgbọ́n tó o bá ti lò nǹkan tó jẹ́ náṣọ́ra kúlìdá ilẹ̀ udawa ufalatẹ́tìlìbù dawa olùdá yíkun falatẹ́tìlìbù ubi haram wà á dúpẹ́ fọlọ́n wà á bọ́ nínú ìdí ayé ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó ń fa tí ò tóra wọn wà ń lo òyìnbó bí aláìsí ó ń ṣiṣẹ́ bí aláìṣe ẹ kọ́ńtà tiwa ètò àdúrà wà ètò àwẹ̀ gbogbo nǹkan tẹ́ ń fẹ́ láti fi yanjú pọ́blẹ́mù yín gbogbo ẹ̀ lẹ́ẹ̀bà lọ́dọ̀ Sheikh Afagba under Global to Dhikrlahi Islamic Organization àwọn ní Abraham adesanya lẹ́kẹ́ àjọ ẹ̀tí ọ̀sán Lagos ẹ wọ́n sọ̀pọ̀ lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five èyí tó wá lágbára jù kò síbi tẹ́ ẹ wà tá a ti ní deliver fún yín amẹ́yìn lẹ́ máa sanwó delivery à ń lo DHL láti deliver all over the world a dẹ̀ lo DIG logistics láti deliver all over the world bí isini láì tààlà àdúrà gbogbo ẹ̀yin customers wa àtẹ̀yin fans wa àdúrà yẹn á gbà gbogbo ogun tọ́lọ́run bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yìí kò ní gbérí mọ́ òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní ṣubú dànù gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́ rò òkò délé ọlá tí tóbi ọlọ́run àwa ò ní nǹkan míì ju ọlọ́run ọba lọ àti nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú right way lẹ́wà bismillah ta'ala iṣẹ́ tá a jogún bá ta bá ń lé ta dẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀ káàkiri ni adẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn customers wa wọ́n ń dúpẹ́ wọ́n ń testimony gidi àtàwọn tá ń kọ́ ní nǹkan nǹkan tá ń kọ́ yín wọ̀nyí ẹ lọ try ẹ̀ má wò pó wọ́n lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn á bá ẹgún bẹ̀ gẹ́ẹ̀tì okó ọ̀gẹ̀dẹ̀ tó kí àti gẹ́ẹ̀tì àgbààgbà tó gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ plantain gẹ́ẹ̀tì ẹja òjìjí gbígbẹ oyekóye bó bá ṣe fẹ́ kó pọ̀ sí ni gẹ́ẹ̀tì àfòmọ́ igi ọ̀pẹ gẹ́ẹ̀tì ìjàpá ọ̀ríjínà gún gbogbo nǹkan wọ̀nyí papọ̀ sako gbẹ tó bá gbẹ tún gún kó sọ́ di páwùdà ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ ṣíbí kan ní tó bá kú wákàtí kan tó fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ló pẹ̀lú warm water ó dẹ̀ lè ló pẹ̀lú ògì ẹ̀kọ ó wà very effective eléyìí ò ń ṣe recipe kì í ṣe rẹ́mẹ́dì oògùn tààrà lélẹ́yìí tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn bí sí ni láì tá alábọ́n ṣe mú spiritual yẹn àwọn nǹkan tó papọ̀ yìí tó bá láǹdì sára ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó kan nǹkan yẹn lára níbi tó wà release Adeba, á release torí wọ́n ń lò ní other side ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àdúrà wa gbà bí sinmi láì tààlà iná lè zọ́tàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wáyé lálẹ́